ta ló sọ pé in tó pa Sisi Quadri kò kí ń ṣe nǹkan tó wà critical ta lẹni tó sọ bẹ́ẹ̀ in tó pa Sisi Quadri ó wà very critical than more than what you think. gbogbo post tó ń gbó bẹ́ẹ̀ ara mi pé à ah, wọ́n ní tó ṣe ń ṣe nǹkan tó critical in tó pa Sisi Quadri ó wà highly critical than something you must know ìyẹn ni mo fẹ́ kí gbogbo wa ká ká ṣe experience lórí ẹ̀ káwa náà dẹ̀ take caution lórí ẹ̀ kí nǹkan náà kó má wàá fi kó má fi dá èmi àti ẹ náà lágara ṣẹ́ni tó pa Sisi Quadri is critical more than somebody that has diabetes ìtọ̀ sugar. in tó pa sí secondary ó wà critical ju ẹni tó ní stroke lọ i mean àrùn rọpárọsẹ̀ in tó pa sí secondary ó wà critical ju ẹni tó ní Parkinson lọ èyí tí máa ń jẹ́ kọ́wọ́ èèyàn gbọ̀n in tó pa sí secondary ó wà critical ju ẹni tó ní hepatitis B lọ èyí tí máa ń damage liver in tó pa Sisi Quadri ó wà critical critical ju ẹni tó ní HPV human papilloma virus lọ in tó pa Sisi Quadri ó wà critical ju ẹni tó ní HIV lọ nǹkan pọ̀ táwọn èèyàn mọ̀ o ignorance dẹ̀ ń dán ẹni tí ò bá ti mọ nǹkan láàmú o torí pé gbogbo àwọn àìsàn yìí tí mo kà kalẹ̀ yẹn ó wà control bó ti ẹ̀ já sí pé it is treatable but not curable on medical aspect gbọ́ explanation mi délẹ̀ kó tó mi o ìwọ tó fẹ́ yọnu sọ n tó bá mọ̀ jẹ́ ká dé ó yí àwọn àìsàn tí mo kà á lẹ̀ yẹn on a medical aspect it is treatable but not curable. bẹ́ẹ̀ la ṣe mọ̀ sí pé ní ìlànà àwọn òyìnbó ó wà treatable ni but kò curable ló fi wà ló fi já sí pé ìyẹn wà control ṣé ẹ rí n tó pa sí sí cutlery is uncon is uncontrollable n tó pa is uncontrollable tó já sí pé gbogbo èèyàn ló gbọdọ̀ share experience yẹn sí tó ló gbọdọ̀ share experience yẹn fún torí kò sẹ́ni tí nǹkan náà ò lè ọ̀kan sí in tó wà critical more than what you think and more than what you know tí gbogbo àwọn artist tó kù náà dẹ̀ gbọ́dọ̀ lọ very careful àtàwọn tí ò kí ń ṣe kí ni tí wọn kì í ṣe artist gbogbo èèyàn ló gbọ́dọ̀ lọ nímọ̀ pa ẹ̀ wọ́n ní hiccups hiccups ẹ̀ẹ̀mọ́ tó pè ní hiccups ni ìsúkè ìsúkè ó wà uncontrolled máa wá sọ the causes of ìsúkè fún yín lórí tó já sí pé nínú àwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ gan wọ́n ti sọ pé ihun tó jẹ́ àdámọ́ ẹ̀ tílẹ̀ pé ihun tó jẹ́ àdámọ́ ẹ̀ yẹn tó máa ń dálẹ̀ náà nìkan tó páyì lórí tó dìjà sí pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí gbogbo wọn ò gbọ́dọ̀ wà very careful náà in tó ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sọ́run ni kò jẹ́ tuntun nígbà táwọn àgbọ́ pé n tó pa nìyẹn torí pé n ti ń pààyàn ni ìtorí tí ò bá ti wà hàn tó bá ti jẹ́ uncontrol in tó ń pààyàn náà ni tí bá kí ni kí n fi àìsàn tó yára páyì kí ni kí n tún fi wé nínú nínú àwọn àìsàn náà bí a ká tún ní anthrax torí anthrax náà yára pààyàn àìsàn tí ò bá ti wà tó bá ti jẹ́ uncontrol àìsàn tó critical more than what you think ni tó lè dájú pé solution nǹkan tó kí àìsàn yóò ju nǹkan mẹ́ta lọ tí ẹ bá rí ewé àbámọ́dá ẹfun ilẹ̀ ìyèrí oṣù ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó kí àìsàn tí wọ́n sọ pé pa yìí ó kí ẹ̀ nílẹ̀ wa yóò bá bọ̀tí mo máa sọ because ti ń fa hiccups yìí tó ń dá sí pé wọ́n ti méṣọ̀ ẹ̀yọ̀kan nínú ẹ̀ máa wá méṣọ̀ èyí tó kù ń bẹ̀ kí wọn náà lè mọ̀ máa méṣọ̀ èyí tó kù ń bẹ̀ mo wá tún fídíò hiccups yìí mo ti èmi ti gbé wá ní three years to this time mo fídíò wà lórí page wa yìí hiccups mo ti gbé wá mo dẹ̀ sọ síbẹ̀ pé àìsàn tó já sí pé ó wà on control ni mo wá tún mẹ́rin tó kù sọ kún ẹyọ kan yìí tí àwọn ẹbí ẹ mọ̀mọ́ èmi á wá sọ fún wọn náà kí wọn náà lè ṣe kí ni kó o lè ti bẹ̀ kọ́ ẹ̀kọ́ àtẹ̀yìn èyí tó já sí pé àsìkò tó yẹ kẹ́ ẹ sinmi lògùn yín búyọ ẹ dẹ̀ fẹ́ ká owó ẹ fẹ́ rí owó àwọn àìsàn yìí wá ń wá lójijì ó wá ń da yín gúnlẹ̀ ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ní tó gbé yín ga ọ̀rọ̀ lọ́mọ yín mọ̀ ìdí tí mo fi ní mo ní láti analyze ẹ̀ fún wa ni èmi ò sọ eléyìí kí n lè fi trend o ẹ bá mọ̀ bloggers ò kí n sábà gbọ́rọ̀ mi torí mi ò ń sọ̀rọ̀ tó máa trend ọ̀rọ̀ tó máa jẹ́ evergreen word táwọn èèyàn padà ń gbádùn ṣáṣáṣì lórí wọn á ní dókítà kan ti sọ bẹ́ẹ̀ ẹlẹ́ṣin ògo àrọ́lá tv. mo ti sọ síwájú mo ní àìsàn tó pa àìsàn tó wà critical mo dẹ̀ ti list ẹ̀ fún wa mo ní kárí diabetes àìsàn tó pa sísí kọ́ ní ilé ju ẹni tó ní diabetes lọ torí diabetes wà on control ó wà control àìsàn tó dẹ̀ pa òun is uncontrollable mo ní àìsàn tó pa ó lè ju kíyàn ní stroke or Parkinson àbí insomnia àbí cancer àbí prostate prostate enlargement tàbí human papilloma virus tàbí hiv tàbí hepatitis b àìsàn tó pa sisi kọdù yìí critical tó gbogbo tí mo sọ yìí lọ torí pé àwọn àìsàn yẹn ó wà control on a medical aspect it is treatable but not curable but àìsàn hiccup ó wà uncontrollable àìsàn tí ó dá sí pé àwọn èèyàn tó bá mú ìyẹn láàárín twenty four hours ó ṣeé ṣe kíyàn bá lọ mo dẹ̀ sọ fún wa mo ní mo ti sọ fídíò yẹn sẹ́yìn ti pẹ́ tí mo ní nǹkan mẹ́rin items nǹkan mẹ́rin ó kí ọ hiccups but fídíò yẹn ò go viral torí ààrẹ ni tó ń ṣe but tí n bá padà rí share ní sàbí tí n bá sọ bí oníkálukú wa mọ̀ but ibi tí mo ń lọ ní kí ni ó ń fa ìsúkè what are the causes of hiccups ẹ má gbàgbé wọ́n sọ fún wa láwọn ẹbí rẹ̀ wọ́n sọ pé ó máa ń stress rẹ̀ jù ẹni tó bá ti lè stress rẹ̀ ó máa ní ikọ̀ kí wọ́n á ka èyí tó kù tó mà ibi tí mò lọ nìyẹn òun lẹ́ni tó bá ti wà tó bá ń stress rẹ̀ ó máa ní hiccups kò sí ọgbẹ́ ẹ sọ fún gbogbo àwọn olórin ayé bó ṣe pastor bó ṣe islamic eh, music bó ṣe gospel bó ṣe àfà èyí tẹ̀ ń pariwo torí pé ẹ fẹ́ show talent kọ́ni mi you are talented my dear lungs ẹ ló ń damage tí hiccup sì bá gbé ẹ lójijì ó máa dàbí pé ó ṣe ayé wá wọ́n kàn gbọ́ pé o ò sáré ṣùgbọ́n òkò kú ni ọlọ́run ò ní jẹ́ kí gbogbo àfọ̀jọ́ ọlọ́jọ́lọ́ òun ní nínú nǹkan tó ń fa hiccups òun náà ni kí ọba ń jẹ carbonated bíi fridge èyí tẹ́ láìkì bọ́ǹfìtà àti gbogbo àwọn nǹkan tó bá wà carbonated tó mọ̀ pé tó bá ti lé ní thirty years above ó ní ìdí kó ṣọ́ra fún òun náà lè fa hiccups máa sọ fún wa máa wá sọ the causes mo ń sọ ẹ́ sì máa wá sọ solution àwọn ẹni tó bá ń yán hàn ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá tí ẹ bá dẹ wàá ní fọwọ́ bu mú torí pé atẹ́gùn tó pọ̀ ju gbọ́dọ̀ wọ ẹnu ẹni tí atẹ́gùn tó pọ̀ jù bá ń wẹnu ẹ̀ ó lè ní cups immediately ó dẹ̀ ní má survive ẹ̀ yes ó lè ṣe kí ni ó lè ní cups immediately ó dẹ̀ ní má survive ẹ̀ ìyẹn swallow too much of air kí ẹ máa gba atẹ́gùn tó lágbára jù ní tí ẹ bá fẹ́ yẹ̀ ò kò dá kódà èṣù ló ní ká yẹ̀ ò ká sí <clears throat> àlàáfíà wà mẹ́ kí yọ sí <clears throat> àlàáfíà wà mẹ́ sórí kí yẹ yẹ̀ ò kò tán bá tún lè fọwọ́ bo ẹmu tẹ bá bo ẹnu tẹ bá fẹ́ yán o bí yẹn bá yán o tó ń ṣí ẹnu lẹ̀ tó bá lọ pọ̀ ju lungs rẹ lọ o lè ní ìsúkè o dẹ̀ lè má survive ẹ̀ bẹ́ẹ̀ ni bí yẹn bá wọ́n ti over stress ìyẹn emotional stress tí yẹn bá stress ara ẹ̀ jù stress yàtọ̀ sí exercise o ẹni tó ń kọrin lójú stage tó wá ń jó ó ń stress ara ẹni kò ṣe exercise kódà kò ní kó má ní stroke gbogbo àwọn olóyin tó máa ń jó tó máa ń stress ara wọn yẹn tó máa ń jó yẹn tó máa fẹ́ ṣe òtálẹ̀ àsìkò tó yẹ kó lọ sinmi kó máa maintain àlàáfíà ara wọn àsomà òṣùpá sílẹ̀ àlàwo àsìkò tó yẹ kẹ́ máa stress kẹ́ máa dín wàhálà yín kù ẹ̀wà tẹ́ bá fẹ́ ṣe exercise exercise is early morning early in the morning exercise gbogbo ìtẹ́ ìṣe tẹ́lẹ̀ ṣe yẹn o ṣe níjọ́ monday o ṣe tuesday o ṣe wednesday o ṣe thursday o ṣe friday my dear you may lead to hiccups it may lead you to hiccups ìyẹn á dẹ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ́dún. bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ sí pé ó bá ń jẹ oúnjẹ tó bá tutù jù tàbí ó bá ń jẹ oúnjẹ tó gbóná jù ó lè ní hiccups tó oúnjẹ bá gbóná jù tàbí tó bá tutù jù ẹni tó bá dẹ̀ ń lo hard drugs lórí péjì wàyí àwa yìí náà la gbé alẹ́ gidi gbọ̀ngbàdì kalẹ̀ téèyàn fi lè ṣe dáadáa ẹni tó bá ní diabetes diabetes yẹn ni kó lọ treat ẹ eh, nílẹ̀ Yorùbá it is treatable and curable medical ni ò ti ṣe kí ni ni ò ti wà curable àwọn àìsàn ẹ bá wọn fídíò mi pàdé ìwọ tó ní ọ̀sà wàá tún máa lò ó tó bá lead sí hiccups ó pààyàn ẹ má wàá jẹ́ kí n parọ́ tẹ̀yìn ìwọ symptoms of hiccup o jẹun díẹ̀ o ti ń ṣe sókè máa wà máa máa kọ́ṣọ́ ààrẹ o jẹun díẹ̀ o ti ń ṣe sókè ní ìwà yìí tó bá ti lé ní thirty years ó gbọ́dọ̀ wà very careful ẹlẹ́gbẹ́ ìlú àwọn doctors medical aspect ẹni hiccup so wà so wà control wá is uncontrollable tó bá ti dé ṣègbè ẹgbẹ́ ọmọ nígbà tó gbé dé hospital kan tó ní pé hiccups yẹn kò fílẹ̀ wọ́n tètè rìfà ẹ̀ lọ sí hospital ńlá torí pé wọ́n mọ̀ níbẹ̀ pé èèyàn kì í survive ẹ̀ ìwọ wá sọ pé àìsàn yóò ṣe kí ni kò wà control ní medical aspect àwọn òyìnbó gbé solution ẹ̀ wá wípé tó tiẹ̀ lè suppress ẹ̀ tọ́nà máa ní kó bọ́m̀bẹ̀ wọ́n ní ká wá nylon ẹ bá mú nylon yẹn wọ́n ní kí yẹn wá nylon wọ́n ní tó bá ní hiccups ẹni tó bá ní hiccups wọ́n ní kó wá nylon <laughs> ẹlẹ́ṣin ògo ló ń sọ̀rọ̀ o wọ́n ní kó wá nylon ẹni tó bá ní hiccups wọ́n ní kó máa fún nylon nígbà tó bá ní lọ́wọ́ wọ́n ní kó máa fún wọ́n ní kó reduce stress yìí wọ́n ní kó tàn máa jẹ bread lásìkò yẹn wọ́n ní kó wá bread kó máa jẹ bread kó jẹ bread tó bá ti jẹ bread wọ́n ló máa rí wọ́n máa wá solution sí òyìnbó scam wa ni o wà láì kò ṣiṣẹ́ tí hiccups ò bá ti chronic tí ò bá ti wà critical wọ́n kọ́ máa ṣe kíni kọ́ máa jẹ break nílẹ̀ yorùbá wọ́n ní ẹ̀ka omi mu ẹ mumi ẹ mumi mẹ́sàn drinking small small water little little water tí ikọ̀ pèsè bá critical tó bá critical omi mẹ́sàn-án àbomi méje kò rán búrẹ́dì àbí kò mu gàrí kò rán máa fún láìlọ́nù kò rán ibi tí mo fẹsẹ̀ múlẹ̀ ẹ bá mú ibi tí mo fẹsẹ̀ múlẹ̀ fún ni pé hiccups has solution Only no solution to it on a medical aspect ju pé èèyàn máa fọjọ́ ọlọ́jọ́ lọ náà ni torí kò sí bó o ṣe lè wà pé tó bá ti ní ó wà uncontrollable it has no solution ni wọ́n sọ fún wa yẹn wọ́n kàn fún wa láwọn nǹkan kéékèèké pé bóyá ilé máa lò ó ọlọ́run mo wá fún wa ní nǹkan mẹ́rin kan tó kí ọ hiccups yẹn níbi three years ní under page wa yìí mo ní tí o bá fẹ́ kí ọ hiccups àtẹni tó bá ń bì tẹ́tí pé òun fẹ́ ní bóyá bá máa ń ṣòsíkè once a while mo ló lè lò ó mo ní kódà ẹni tí ò bá ní gan ẹni tí ò ní rárá gan ó lè lò ó tó bá lò ó mo ní kò ní ní hiccups bóyá tí n bá tẹ̀ wá fílẹ̀ ń sìn bí mo máa go viral mo ní kẹ́ ẹ wọ ewé àbámọ́dá èyí tó ń pè ní miracle leaves wàá já tútù ẹ bá já tútù tán mo ní kẹ́ wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock gbogbo nǹkan yìí wà very simple láti rí hiccups ò náà yàn lówó mo ní kẹ́ wá miracle leaf èyí tó ń pè ní ewé àbámọ̀dá wọ́n dẹ̀ máa ń pè wonderful leaf mo ní kẹ́ wá wá ẹfun ilẹ̀ èyí tó ń pè ní round shock àti ìyèrí osùn méjèèjì wà ní alágbò ìyèrí osùn àti ẹfun ilẹ̀ ó wà ní alágbò mo ní kẹ́ ẹ lọ papọ̀ powder ìlà oníkẹ́sí kí ni kẹ́ ẹ̀ lọ papọ̀ mo ṣàlàyé bẹ́ẹ̀ fún wa nǹkan mẹ́ta yìí náà ni mo ṣàlàyé fún wa mo ní ó ṣe oògùn hiccups mo ní ó ṣe oògùn hiccups tí ẹ bá dẹ̀ lo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò lè ní ìsúkè kò lè ní ìsúkè ó ṣàlàyé bẹ́ẹ̀ fúnra wa fídíò yẹn ò góvaria tó láwọn èèyàn ò mọ̀ pé n tá à pè ní hiccups n tó yára pààyàn ni mi ò jẹ́ kí fídíò yẹn ṣe kíni mi ò jẹ́ ogún káàrí à ṣùgbọ́n pé àgbàtà ti rí èèyàn kan ńlá tó kú níṣe tí èyí rẹ̀ bẹ̀rẹ̀ sọ pé àìsàn tí ó wà kọ̀ntrólù bóyá ẹ wà á mọ̀ tọ́rí àìsàn kékeré ni tẹ́bi náà fìdí ẹ̀ múlẹ̀ pé hiccup sẹ́rí yẹn is uncontrollable àìsàn ńlá ni bóyá wà wá lọ ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kí wọn náà lọ ṣe tó o bá ti lọ gbogbo ẹ̀ papọ̀ sá sílé fọjọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà tún lọ dáadáa sọ di powder tí ò ní ní stone bí ó ṣe rí nìyí ẹ dà sínú oyin tẹ́ bá dà sínú oyin kò kí ń bàjẹ́ tó bá jẹ́ pé ó bá ti wà nínú oyin kó lo ten years nínú oyin kò kí ń bàjẹ́ tẹ́ bá rẹ́ni tí ikọ̀ sí ṣe bóyá ọmọdé ni àbágbàlagbà ni ẹ jẹ́ kí ó la lẹ́sẹ̀kẹsẹ̀ abc screen record ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kó la ní ẹsẹ̀kẹsẹ̀ bó ṣàgbàlagbà ni ẹ jẹ́ kó máa la léra wọn wallahi tallahi subhanallahi alladhi la ilaha illa huwa nǹkan yóò lọ hiccups ewé àbámọ́dá èyí tá a mọ̀ sí miracle leaves ewé àbámọ́dá tá a bá ti gẹ́ẹ̀tì ewé àbámọ́dá ká wá gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀ ẹfun ilẹ̀ náà ni ó jẹ́ nǹkan méjì ká gẹ́ẹ̀tì ẹfun ilẹ̀ ká wá gẹ́ẹ̀tì ìyèrí oṣù nǹkan mẹ́ta yìí ni kò wá sẹ́ni tí ò lè lò olóyún lè lò ọmọdé lè lò àgbàlagbà lè lò wá lọ dáadáa tó bá ti lọ ní odó àbínú ọlọ fi sílẹ̀ sílé fún ọjọ́ mẹ́fà lẹ́yìn ọjọ́ kẹfà tún lọ dábàá kó sọ powder bí ó ṣe rí ni ẹ dà á sínú oyin gbogbo fámìlì lè lò tó bá ti tẹ́tí pé ẹnìkan ṣe ìsúkè èyí tó fi ló máa jẹ búrẹ́dì lásìkò àbíkẹ́ ẹni kó máa fọ láìlọ́ọ̀nù àbíkẹ́ ẹni kó máa mu omi lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kò rọ oògùn hiccups ẹ bá ti dà sínú oyin kò kí ń bàjẹ́ it has no expiring date tó bá ti lè wọnú oyin original tó bá fílẹ̀ powder yìí nìkan ló expire ní two years but tó bá dà sínú oyin kò ní expire lílá ni ẹ bá rẹ tí hiccup sí ṣe tẹ bá fún lá yóò gbọ́ ìwòsàn torí pé ìsúkè ó yára pààyàn mo fi díẹ̀ múlẹ̀ fún yín ẹ lọ béèrè lọ́wọ́ àwọn dókítà hiccups is uncontrollable àìsàn tó yára pààyàn ní hiccups so therefore ikú tó pa Sisi Quadri tọ́lọ́wọ́ ọba fi pa tá a gbà pásìkò rẹ̀ ló tó in tó critical ni bẹ́ẹ̀ ni tó bẹ̀ pé kò critical in tó ṣe kí ni in tó critical ni ẹni tó bá lè stress ara rẹ̀ ó lè ṣe kí ó lè ní hiccups so ẹyẹ stress ara yín tó o bá ti ṣe wàhálà lọ sùn gbomi sórí kó o sùn kódà o nídìí kó o lo oògùn o fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ ẹni tó bá lo hard drugs ó lè ní hiccups ẹni tó bá wá ń jẹun àjẹyó o fẹ́ jẹun mẹ́ta pọ̀ o sàfẹ́ jẹ́ kíkun ẹ lè o lè ní hiccups ẹni tó bá lo hard drugs ó lè ní hiccups gbogbo nǹkan yìí òun ló lèdì sí hiccups intaasi mo sọ fún wa yìí wá ṣí ẹ fídíò yìí jẹ́ kí ẹlòmíì kó jáfa níbẹ̀ don't be silent watchers kò sí ìwòsàn náà àìsàn náà tí ò ní ìwòsàn ẹlẹ́sìn ògo fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé kò sí àìsàn náà tí ò ṣe kí ni tí ò ní ìwòsàn for more question about this on WhatsApp message is zero eight zero three eight zero three seven one twenty eight. WhatsApp message WhatsApp voice note mi ò welcome course tó bá tún béèrè àlàyé lórí ẹ̀ máa ṣàlàyé fún ẹ ṣùgbọ́n tó fẹ́ ṣe kò jù báyìí lọ nothing to add more ju mi ti ṣàlàyé fún ẹ yìí lọ go and do it save your soul save many lives more love more like Moses don't be silent Moses Sisi Quadri ọlọ́run bá àforíjì gbogbo àwọn tó kù ọlọ́run kò lọ rẹ ẹ̀mí wa ẹ sọ gbogbo àwọn tí wọ́n ń pariwo ẹni kan máa ṣọ́ àlàáfíà ara wọn torí bẹ́ẹ̀ni ṣe rí bẹ́ẹ̀ kọ́ lọ́la ṣe rí torí àsìkò tó yẹ kí wọ́n sinmi òun ni wọ́n ń stress ara wọn torí pógo wọn buyọ wọ́n dẹ̀ fẹ́ ka owó má torí owó tó fẹ́ kan social media tàbí tó fẹ́ kan TikTok má má dára rẹ láàmú lásìkò tó yẹ kó ṣe ni kó sinmi exercise yàtọ̀ sí stress when you want to do exercise exercise is early money with a little minute kò ń ṣe ká máa jó ní gbogbo ìgbà lọ́pọ̀ ní exercise bí kò ń ṣe pé stress ni ọlọ́run ò ní jẹ́ ká fàìsàn lọ́gbà subahana rabbika